ṣẹlẹ ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí kamali ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí sórí tí mo bá fẹ́ sọ̀rọ̀ èèyàn mo máa mú fídíò bó ṣe sọ máa mú fídíò bó tàn ṣe sọ̀rọ̀ yẹn àbí ọ̀rọ̀ tó sọ máa mú wá tó bá sọ tó o bá ti fi ọ̀rọ̀ yẹn back ẹ̀ up orí ẹ̀ ò pé kamali orí ẹ̀ ò pé o ò lè sọ̀rọ̀ mi sìn without mú fọ́ìsì mi play ẹ̀ àbí mú fídíò mi fídíò ẹ̀ sìn tẹ́mi bá fẹnu sọ ohun tó ṣe o lè o lè o lè defend ya ẹ kò jàbọ̀ kò sọ pé o sọ mò ń parọ́ mọ́ ẹni o dẹ̀ má jaré mi kàmọ́lì wàláyé o má jaré mi náà torí pé ohun tí mò ń sọ ń pa ẹ̀ yìí mo mo mo ń proof láti orí àwọn ẹ̀ mo dẹ̀ gbé wá wàá wá bó ṣe máa play fídíò tí bá ti sọ̀rọ̀ tó o bá ti gbé wá orí ẹ̀ ò pé nìyẹn o mọ̀ jájà tó a fẹ́ báyọ̀ jà wàá proof ẹ̀ látòrí àwọn onítọ̀hún tí ò ní lè defend ẹ̀ tí ò ní lè sọ̀rọ̀ táwọn ẹ̀ máa balẹ̀ pé ah òun sọ kínní òun nídìí àtúnṣe ó yà parọ́ ẹ̀ wèrè. sọ̀rọ̀ nígbà tí Saidi yìí náà ni Saidi Shittu yìí náà ni tó fẹ́ máa bẹnu àtẹ́lu sọ ẹ́ Buhari wípé. ẹ máa gbọ́ èmi fẹ́ máa èmi Saidi Shittu yìí náà ni ó fẹ́ máa bu ẹnu àtẹ́lu sọ yìí Buhari wípé ó máa sọ o ó ní èmi fẹ́ máa bu ẹnu àtẹ́lu sọ yìí Buhari ṣó make sense gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin mùsùlùmí ọgbà yìí tẹ̀ ń gbọ́ program wa kí wàá la wá ń bá àfa àbíbù jà fún kí là ń bá mudu markaz jà fún tèmi fẹ́ máa bu ẹnu àtẹ́lu sọ yìí buhari wípé ó máa ó máa sọ tó ní mo sọ o ṣé èmi lè èmi sọ yìí buhari ṣé mo lè tako ẹ̀yin mùsùlùmí ṣé mo lè tako sọ yìí buhari mo ní o mẹ́rin wá fún wa o rẹ́rìn mú wa o wá ń dran o wá ń wá gbogbo o wá ń wá gbogbo nǹkan tó fẹ́ wí kàmọ́lì n tó ń pè lábòsí lélẹ́yìí ó gbọ́n ṣé mo lè mo lè takò sọ yìí Buhari ẹ̀yin mùsùlùmí mo lè takò àwọn èèyàn kan máa wọ ẹ pé kàmọ́ lé orí ẹ̀ òpè ọ̀tọ̀ ni tó ń ní owó ọ̀tọ̀ ni tó ń wí ṣé mo lè takò sọ yìí Buhari kí wàá la wá ni mò ń ṣe fídíò ni mò ń takò àfáàbíbù fún kí ni mò ń takò àfáàbíbù fún kí ni mò ń takò àfáàbíbù fún bisimilẹ kí ni mò ń takò àfáà bíbí fún kí ni mò ń takò wọn fún ìwọ sọ ń sìn pé mo lè takò èmi bu èmi fẹ́ máa bu ẹnu àtẹ́lu sọ yóò Buhari gbèsè làákàyè ẹ àwọn èèyàn mọ̀ pé kò pọ́síbù tí n bá sọ̀rọ̀ tọ̀rọ̀ bá ṣèṣì fẹ́ lọ síbì kan kò mí ni pé mo mí nìkan but èyí tó sọ yìí irọ́ pa ẹgbọ́rọ̀ tó pa mọ́ mi ẹgbọ́rọ̀ kó tó lè o máa fi rinlẹ̀ mú bí mo ṣe sọ wá Kamali tó bá ní mo pé mo fẹnu àtẹ kan sọyún Buhari mú bí mo ṣe sọ wá ẹgbọ́ bí olóyún ṣe sọ̀rọ̀. ẹ ń sọ pé Buhari ò ṣubú lẹ́ ń ká mo jáde mo ní a ah, ọ̀rọ̀ tí wọ́n gan. ẹ gbọ́rọ̀ ó lè mi ṣe pé Buhari ò ṣìwò lẹ́ ń ká bá mi play bẹ́ẹ̀ Kamali play bí mo ṣe sọ play bẹ́ẹ̀ kí gbogbo ayé gbọ́ play ẹ̀rí pọ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ayé tì mí ẹ ẹ̀ mọ̀ <laughs> ẹ ẹ̀ mọ̀ pọ́ ọlọ́wọ́n ọba ẹ kíyèsí àyà Kùránì ni iṣẹ́ tó ọlọ́wọ́n ọba gbé fún yín tẹ́ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe ẹ̀yin àfọ̀ onísùn náà tẹ́ bá kọ̀ iṣẹ́ tó gbé fún yín tẹ́ ẹ bá ṣe yẹ step till kọ́ ọmọ gẹ́rọ̀kùn ẹ ẹ̀ mọ̀ pé tọ́lọ́wọ́n fọ ẹ̀ ó mìíràn súnmọ̀ láyà kúnú àmúsálàkùn ẹ̀ mọ̀ ọlọ́run tẹ bá kọ̀ ṣẹ́ tó ń gbé fún yín tẹ bá kọ̀ tẹ́ ẹ̀ bá ṣe òun máa substitute yín pẹ̀lú àwọn àwọn míì súnmọ̀ láyà kúnú àmúsálàkùn wọn ní jọ yín lápèjúwe kí lèmi fi jọ yín kí ni mo fi jọ yín ẹ̀yin máa kọ́kọ́ ka gbogbo tíra alẹ́ ayé ẹ̀ wá tó gbogbo èmi àfẹ́ sábẹ́ arinu mọ́kítàbà òun ló ní fẹ́ ṣe inú láìbírì òun ló ní fẹ́ ṣe wá tó gbogbo tíra àbáyá wá jókòó àtúntò gbogbo sọ yìí Buhari sọ yìí Muslim tó gbogbo gbogbo ìṣìwò ló ń ṣe kí ló ń ṣe ọ́n ṣẹ́pẹ̀ fún ẹni pẹ̀lú gbogbo wèrè tó kójọ. ẹ̀yin máa kọ́kọ́ ka gbogbo tíra ilé ayé ẹ̀ wá tó gbogbo èmi àfẹ́ sábẹ́ arinu mọ́kítàbà òun ló ti fẹ́ ṣe inú láìbírì òun ló ti fẹ́ ṣe àwa tó gbogbo tíra àbáyá wa jókòó àtúntò gbogbo sọ yìí Buhari sọ yìí Muslim tó gbogbo ìṣìwò ló ń ṣe kí ló ń ṣe ọ́n ṣẹ́pẹ̀ fún ẹni pẹ̀lú gbogbo wèrè tó kójọ. ẹ̀yin máa kọ́kọ́ ka gbogbo tíra ilé ayé ẹ̀ wá tó gbogbo èmi àfẹ́ sábẹ́ arinu mọ́kítàbà òun ló ti fẹ́ ṣe inú láìbírì òun ló ti fẹ́ ṣe àwa tó gbogbo tíra àbáyá wa jókòó àtúntò gbogbo sọyí Buhari sọyí Muslim tó gbogbo ìṣìwò ló ń ṣe kí ló ń ṣe ọ́n ṣẹ́pẹ̀ fún ẹni pẹ̀lú gbogbo wèrè tó kójọ. ó tó gbogbo tíra jẹ́ gbogbo gbogbo gbogbo ẹ̀rọ fẹ́ kà ṣé gbogbo ẹ̀rọ fẹ́ kà fún wa ni o dẹ̀ ń bi o tantalize ọpọlọ ọ bọ̀ pé mi náà lè gbé tíra sẹ́yìn kí n wá àbúrò kí n mú ẹ lọ́nu mọ́kítàbà náà ti ń ṣe mọ́kítàbà tèmi kí n mú ọ̀rọ̀ àwọn wèrè tó ń bẹ̀sìn jẹ́ èyí tí kọjá kẹka tíra fún wọn ìlàkàyè wọn lè máa tọwọ́ bọ̀ ẹ̀ mọ̀ ó ti kọjá ọ̀rọ̀ wọn ti kọjá tíra pẹ́ mẹ́rin wá ẹ̀ nídìí ẹ̀rí kọ̀ọ̀kan fún wọn mọ́ o inú ìlàkàyè wọn tó ń ṣe lè máa tọwọ́ bọ̀ pé wèrè ní í fẹ́ sẹ́yìn màmá sọ pé orí yín dàrú ní mú ẹni sọ pé orí yín dàrú ẹ máa sọ pé tó ń ṣe yóò ṣàrẹ̀ ẹ̀sìn ẹ sọ jáde kí ló ṣe àwọn yín ẹ̀yìn àfa onísùn náà kí ló ṣe yín láwọ́ iṣẹ́ tó lọ gbé fún yín ẹ̀ ṣe é ẹ disgrace lẹ jẹ́ fún Islam kẹ́kọ́ ẹ kò bí ẹ̀yin tẹ́ dákẹ́ ni mo sọ o gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́. Kamali tó bá ní mo pé mo fẹnu àtẹ kan sọyún Buhari mú bí mo ṣe sọ wa ẹgbọ́ bí olú ṣe sọ̀rọ̀. ẹ ń sọ pé Buhari ò ṣubú lẹ́ ń ká mo jáde mo ní a ah, ọ̀rọ̀ tí wọ̀ gan. ẹ gbọ́rọ̀ ó lè mi ṣe pé Buhari ò ṣìwò lẹ́ ń ká bá mi play bẹ́ẹ̀ Kamali play bí mo ṣe sọ play bẹ̀ kí gbogbo ayé gbọ́ play ẹ̀. ẹ̀yin máa kọ́kọ́ ka gbogbo tíra ilé ayé ẹ̀ wá tó gbogbo èmi àfẹ́ sábẹ́ arinu mọ́kítábà òun ló ní fẹ́ ṣe inú láìbírì òun ló ní fẹ́ ṣe àwa tó gbogbo tíra àbáyá wa jókòó àtúntò gbogbo sọ̀yí Buhari sọ̀yí Muslim tó gbogbo ìṣìwò ló ń ṣe kí ló ń ṣẹ́pẹ̀ fún ẹni pẹ̀lú gbogbo wèrè tó kójọ. ẹ̀yin máa kọ́kọ́ ka gbogbo tíra ilé ayé ẹ̀ wá tó gbogbo èmi àfẹ́ sábẹ́ arinu mọ́kítàbà òun ló ní fẹ́ ṣe inú láìbírì òun ló ní fẹ́ ṣe àwa tó gbogbo tíra báyà wá jókòó àtúntò gbogbo sọ̀yí Buhari sọ̀yí Muslim tó gbogbo ìṣìwò ló ń ṣe kí ló ń ṣẹ́pẹ̀ fún ẹni pẹ̀lú gbogbo wèrè tó kó jọ. ẹ̀yin máa kọ́kọ́ ka gbogbo tíra alẹ́ ayé ẹ̀ wá tó gbogbo èmi àfẹ́ sábẹ́ arinu mọ́kítàbà òun ló ní fẹ́ ṣe inú láìbírì òun ló ní fẹ́ ṣe àwa tó gbogbo tíra báyà wá jókòó àtúntò gbogbo sọ̀yí Buhari sọ̀yí Muslim tó gbogbo ìṣìwò ló